آله وأصحابه ومن والاه الحمد لله بقصنا على على سبحانه وتعالى من سيئته آمنا في وكتاب خلاصيه وكلامه جاك البدن من رمضان رمضان في أداب رمضان seperti dulu tak dulu ibu ibu yang bersalam Assalamualaikum insya Allah rahman. Ama ketua dulu ketua itu sudah salam. Ayat yang dulu mana ni ayat tidak fún wa ibi tọ́lá ọba mi sọ ládùúgbò sọ fún wa nípa ìkọ́ọ̀dù ìjìyà pípààrọ̀ ìjọra ọlọ́run ìjìyà tó wà ní kéèyàn ìjìyà tó wà níbi ìmáṣe àwọn onígbàgbọ́ òdodo ṣe àwẹ̀wà. ọlọ́run ọba àlùkò lásán ní àyà yìí pé àwọn òdòdó lọ́hùn ní ọ̀gá ọmọ nàìjíríà. قل بني إسرائيل كم آتيناهم من آية بينة ومن يبدل نعمة الله بعد ما جاءته فإن الله شديد العقاب Thank you. الصلاة والسلام mélòó mélòó òun ni wọ́n ti dání nínú àwọn hujjatun qati'atun ala sidqihi fima ja'ahum bihi mélòó mélòó ni wọ́n ti dání nínú ẹ̀rí èyí tí wọ́n jẹ́ ọ̀rọ̀ pé lórí sísòdodo pé òdodo lànà ẹgbẹ́ ọlọ́run ọba mọ́fà ló wá fún wọn bí ara ọwọ́ ọlọ́run fi ọwọ́ àmọ́bì mọ́fà ṣe ara tó bá yọ jáde a máa kọ́ yẹn yẹn mélòó ni wọ́n ti gbọ́n bí ara pọ̀pá ànábì Mùsá alayhi salatu wa salam èyí tó ṣe wípé tó bá ti sílẹ̀ tó bá jù sílẹ̀ àdèjò nínú ẹ̀ nínú ara fáwọn ọmọ ìsàáìlì tó gán ni òun ni báwo ni odò ṣe pín nínú ara wọn òun ni bí anabi musa aleyhi salam tó wọ salam bó ṣe fi ọ̀pá òun náà òkúta gbọ́dọ̀ lè fi méjìlá. àti àyà àríkà ni ẹ̀rùlélẹ̀ lọ́gọ́mọ̀ ní alẹ́ ìlú bí ẹ̀sìn bí ètò ìta òjìlé wọn lórí nígbà tó rú lágbára nínú àwọn àyà tí wọ́n ti gbọ́n ní tọ́lọ́run ní kí àlẹ́bí bí àwọn ọmọ Israel tó mélòó mélòó ni wọ́n ti gán ní nínú àwọn ara àríkàlì ní ìrìnzáàlì lùmọ́nì wọ̀ṣálùwà sísọ̀kalẹ̀ oyin àti àparò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àríkàlì tí ń tọ́ka. torí wípé ẹni tó ṣe nǹkan wọn ọba tó ń bẹ ni abẹ́ni tó ṣe áyà yìí ìyẹn ni ká fi áyà wọn yẹn ká fi wọn ẹni ẹ̀ka ni àti wípé ó sì tún òótọ́ ló

báwo bí àwọn ọmọ ìsirahéèlì tó mélòó ni wọ́n ti dán ní nínú àrísàmì tí ó kílíà sọ̀rọ̀ tí wọ́n fi gbà pé lókùtọ́ lódodo ànẹ́bì lànẹ́bì ọlọ́run ọba mú ọlọ́run lọ́rùn. ọlọ́wọ́ ní irúfẹ́ ẹni tí ó rí ara fẹ́ẹ̀ kó nígbàgbọ́ tí ò nígbàgbọ́ ọlọ́ni wà máa ń yin ọba bẹ̀rù mẹ́ta lọ ìwé ìbá di máa ja àtò. ọlọ́wọ́ ní ẹni yóò tó bá pààrọ̀ ìdẹ̀ra ọlọ́run lẹ́yìn ìgbà tí ìdẹ̀ra àwọn ti wá bá ọ̀nà ní imam wọ́n wá ṣéǹjì ẹ̀ṣá ìlú gbàgbọ́ fàínà lọ àṣẹ̀dé ìbẹ̀rẹ̀ ìfọ̀. dádájú ọlọ́run ọba ọba tó lé ní jìyà ni wọ́n gẹ́gẹ́ bọ́lọ́run ṣe sọ tó ń fi múrò wá nípa àwọn kò àwọn tó ya kòkòrò nínú àwọn kòrẹ́yì ọlọ́run àlọ́ ń tọrọ ìlọ́lẹ́bìnrin ọgọ́dọ̀ lè ní ọmọọta lọ́rùn tó fúra òun wà àhálò kọ́nà òun dára lọ. ní orí ilé ànábì àwọn tó bá dà lóò ní àyùmọ̀ta lọ́rùn tó ìbẹ̀rẹ̀ ọlọ́run tí ṣe ìmọ́ọ̀nì ìbẹ̀rẹ̀ ọlọ́run bá bẹ́ẹ̀ kan ṣe fúkú rẹ̀ pẹ̀lú kan nígbàgbọ́ wọ́n wá já ọ̀rọ̀ rẹ̀ wọ́n ṣe ìjì ẹ̀fẹ̀ láì ní gbàgbọ́ wà á hálò kọ́ ọmọ ọ̀hún bá ọ̀rọ̀ nígbà wá rẹ̀ wọ́n á mú àwọn èèyàn wọn sọ̀kalẹ̀ sí ilé ìparun nípa pé ìbẹ̀rẹ̀ ọlọ́run ẹ̀kan ṣe fúkú lórí ẹ̀ pẹ̀lú ìmọ̀ọ̀nì wọ́n sọ ẹni gbàgbọ́ wọ́n wá sọ àwọn ọ̀jọ́ wọn kalẹ̀ títí ní ọ̀dọ́ àwọn ìgbọ́nà ilé ìparun kí ni ilé ìparun náà. àwọn ẹni já ìnáná iná ẹja ìnáná tó ṣe wípé wọ́n á wọ̀ wọ́n bí ìsàlùkọ̀rọ̀ ọ̀rùn sí ọ ibùdó iná ẹja ìnáná tí wọ́n sọ pé bẹ́ẹ̀ nìyẹn fi ṣe ibùdó ọlọ́run á múra wa nípa tẹ̀síyénihi àyàtọ̀ dúnìyà lórí kẹfìrí bọ́lọ́run ṣe máa ń ṣe ayé yìí lásán lọ́sọ̀ọ́ fáwọn aláìní ìgbàgbọ́ pé kí wọ́n ayọ́ ní sáyé ayé ní àwòrán jù wọ́n á fọkàn balẹ̀ sí wọ́n á kó dúkìá yé jọ wọ́n bá kó dúkìá yé jọ tí wọ́n tún nílò síbi tí ọlọ́run pa wọ́n láti ẹ̀kọ́ mọ́ sí nínú ìgbà tó yọ ọlọ́run nínú wọ́n á máa fà wọ́n nígbàgbọ́ òdodo sáwọ́ wa ẹ̀rí mo fi ń bẹ fún wọn ẹ̀yẹ̀rí sáwọn onígbàgbọ́ òdodo nítorí pé wọ́n á máa fi wọ́n sáwọ́ wa. àwọn onígbàgbọ́ òdodo wọn tó ní pé ewu tí ń bẹ fún àwọn ọmọ níbi ìtẹ̀lé tọ́lọ́wọ́n àwọn afọ́n bá wọn bẹ́ẹ̀ sì fún ní ìtọ́jú ọ̀nà ọlọ́run ọba yìí ọ̀nà ọlọ́run àwọn onígbàgbọ́ ṣe rí nìyẹn làwọn ti ẹ̀sàt ipò oríire wọ́n padà lékè àwọn ìgbàgbọ́ yẹn lákòjọ ní ibi tí wọ́n ibi tí wọ́n dé sí. àwọn onígbàgbọ́ ìlú wa padà wá níbi tuntun láwọn ọkọ̀ tó ga ibi tí wọ́n máa ń tọ́jú sí àwọn ẹni rẹ̀ sí ẹ̀rí. àwọn tọ̀hún yẹn tí wọ́n yọ ará ìgbàgbọ́ tó ń bá àwọn onígbàgbọ́ ìdílé sáwàdà àwọn padà wá dẹni tí wọ́n sínú ibi tó jí ನೀನು ಅಸ್ಸಲಿಸ್ತಾಫಿಲೀನ್ ಬಿತ್ತೂರಿಲ್ಲ ಜಿಲಾವಧಿ ಮಾಡಲಿಲ್ಲ ನೀನು ಒಲೆಯಾಗುದಿಲ್ಲ ಹೀಗಾಗಿ فلقد زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا والذين اتقوا فوقهم يوم القيامة والله يرزق من يشاء بغير حساب ọlọ́run ní a ti ṣe lọ́sọ̀ọ́ fáwọn aláìní ìgbàgbọ́ ìgbésí ayé ìṣẹ̀mí ayé la ṣe lọ́sọ̀ọ́ fáwọn aláìní ìgbàgbọ́ ayé nìkan lọ́yọ́ ní síjú ìyẹn lọ́wọ́ àmọ́yà ìyẹn ló pàtàkì lẹ́nu wọn. ويسخرون من الذين آمنوا وما واسع ونبعدوا بدون وما سموا الشعوى وما سموا القميد وما سموا الشيئة ọ̀rọ̀ àwọn tó bá pààyà ọlọ́run ọba nínú àwọn onígbàgbọ́ àwọn ni wọ́n máa máa lékè wọn wọ́n borí wọn àwọn ń lónìí ló pọ̀ lẹ́yìn wọn wọ́n bá ní máa hó tẹ̀lé wọn.

tí ò ló ń ta tí ò ní ṣòro láyé nígbà àti lọ́run gẹ́gẹ́ bí ọmọ hadith. wọ́n ní àmúṣe sọ́lá ọlọ́run ọba àlejòọ́lá ní ẹ̀rọ máa ní ìyá ọ̀dà máa náà tó o bá dẹ̀ ti èmi ọlọ́run dẹ̀ ti máa ní ẹ̀fọn ẹ̀ máa sàn lẹ́sàn ó gbà láyé wà tó gbà lọ́run ẹ̀rí ọdún yẹ هل يرى بلال مع النص wọn tó ọba nípa ọmọ ọ kó o dẹ̀ sì gbọdọ̀ páyà lọ́dọ̀ ọlọ́run ọba tó ní àyàrá sí ìpínlẹ̀ ara ń pé tó ọba ti náwó pẹ̀ jù ìṣiṣẹ́ ọlọ́run ni pé níyẹn bá mọ́ tó pọ̀ níyẹn bá ha mọ́wọ́ lójútò níyẹn bá ti mọ́ kó tó ṣe kí ni ọ̀ kó tó pọ̀ gbogbo àtàláhùn wọ́n níyẹn láhùn kó ṣe kí ni ọ̀ kó níyìn. onímú ìláyé kò tún mímú ìlọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ìṣiṣẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ní gbogbo ọba yọ one thousand jáde kó di ten ìṣiṣẹ́ ọlọ́run lọ́nà ẹ̀ka àbí méjì

tàwa bẹ̀rẹ̀ sí fún ẹni yìí náà òun náà wà lówó bí wa sọ́dọ̀ ìyá yìí pé ìfún ẹni tí ò ní lówó ọ̀sọ́ dolówó àti tọ́lọ̀ bá fẹ́ tó ní ẹni tọ́lọ̀ wọn ọ̀bá fún bóyá báwo pé tóun bá fún ló máa fún ní èèyàn parọ́ tó rẹ̀ jẹ́ ni wọ́n àti máa ń ṣe rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà á rí bàbá mi bàbá yẹn lo àwọn ọmọ yẹn obìnrin bẹ̀ ló dùn ayé ayé sẹ́ni tọ́lọ́ wọn ọba fún ẹnìkan ò lè fi pé wá àwọn òkè ẹnìkan lọ́jọ́ dálákà ọlọ́run àwọn òkè tàbá ń fún ni adú sí ní ìlú tó ń tọrọ ẹ̀jẹ̀ ni ohun tí ń bẹ lọ́wọ́ tìyẹn náà sì máa dín ọ̀pọ̀ ọ̀gá alámọ́rin sọ fún wa pé ọgbẹ́ni tó ní dúkìá táwọn ẹni tí ò ní ní bẹ lọ́wọ́ kì í tó bá mójútó tí ọjọ́ máa wà gbá rẹ̀ fáwọn èèyàn lásán iṣẹ́ tó gbà lásán ni ẹ̀rù bẹ́ẹ̀ bá ti lówó lọ́wọ́ iṣẹ́ rẹ̀ tó gbà nìyí. ìyá ni tọ́kùtùm àìsókùtùm alàlùkùnà tọ́kùtùm alàlùmùsàfẹ́kùn wà á pín fáwọn tó ní ìdí ẹ̀mí tó bá yìí fi ń pe láyé lọ́sẹ̀ fẹsẹ̀ á tún sọ bíbí tí ọmọ àyàwó náà lẹ́nu pé áhà àwọn ọmọ ogun àwọn tó máa ń yọ zàká tó bá mú zàká lẹ̀ lọ́dún ní tó bá dẹnu túnbọ̀ ìlọ́po méjì ní wájú. wọ́n sì dájú látọ̀rọ̀ ní ìgbọ̀n bẹ̀rẹ̀ kàkà hundred lọ́dún ní ọdọ̀ ní kejì ó two hundred tó ní ìdìbò ọmọ abalẹ̀ láàmú òní kó wọ́n junior owó ti fẹ́ junior ìwọ́n náà máa wọ hundred yẹn ó owó rẹ̀ tó kún four million ó ti di eight million lọ́dún ní sí ọlọ́run ọba ọ̀sán tí ọlọ́run ọba

ọlọ́run ò ṣùgbọ́n ẹni tó bá ti ná a ń fún láàrọ̀ ṣùgbọ́n pàdé àmọ̀lẹ́kà yìí ṣàdúrà ní tiẹ̀ àwọn àfáàní dáhùn gbowó lọ́wọ́ yín tí wọ́n fún yín èyí tí bá yí ọlọ́run tí wọ́n ní ìṣà náà ní kí ni àwọn ọ̀nà ọlọ́run ni tí wọ́n jẹ́ àti mú wọn ìtàn àwọn mọ̀lẹ́kà wọn máa jẹ́ ibi ìwọ ọlọ́run àti gbogbo ẹni tó bá ti mọ́ ọlọ́run mi fún un láàrọ̀ mọ̀lẹ́kà wọn máa bẹ bẹ́ẹ̀ àbí àwọn ẹgbẹ́ máa rí bẹ́ẹ̀ ní ẹjọ́ bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ àwọn fún àti làwọn sábà tí gbogbo anyị mọ̀nà ọlọ́run bá ní ìdìbò parun sí ní dúkìá rẹ̀ ẹ̀rì oṣooṣù èpè tí wàá sọ pé ọ̀rọ̀ mi kí ló náà níjọ́ ọma ló fi jẹ́ sí wọn èsì ìgbàta ṣeré wọ́n gbádùn lọ ọlọ́run nínú Ramadan fi ṣeré tí wọ́n ti ń lọ bẹ́ẹ̀ wọ́n ti máa ṣe tààrùn ara ìbéèrè wọ́n tọ́kọ̀ ẹni tó ní káwọn ẹni yìí ó fi fi mọ́ta náà odidi lè mọ́mú mọ́sálásí ọ̀rọ̀ dàdá ni ti ilẹ̀ yorùbá owó ní sábà dùn wọn because àìsí àánú àìsí sábàtà ètò ti jà wá ti jà ọ̀pọ̀lọpọ̀ ní àwọn tó wa títí gbogbo àwọn anímọ̀nà gbogbo anímọ̀nà bá ní jùkò parun bí ọba parun lójú ayé ẹ̀bọ bá lọ aparẹ́ wọn sọ padà fi ni nígbà tó ọmọ ọba jẹ ìgbára ẹ̀kọ́ ọmọ òsì sọ pé gbogbo ẹ̀kọ́ ọba ti fáwọn ẹran náà máa sùn bẹ́ẹ̀ àbí kí wọ́n fáwọn ẹlẹ́nu òdì bẹ́ẹ̀ orí tó nǹkan yíwọ́ padà náà nù. tẹ́wọ́ rí tó ṣe mọ̀lẹ́kà ta lérò pé ọ̀sẹ̀ lánàá ó ti padà sọ lónìí báyìí. ike gbogbo anímọ̀nà tí ò fi dúkìá sáànù ọlọ́run bá mi jòkó parun sí ní dúkìá rẹ̀ yóò kọ́ ẹni yóò jù ní dúkìá yẹn máa padà parẹ́ tẹ́wò. ẹ̀rí nínú àdéhùn tuntun bá láàfin à. yàtọ̀ eléyìí bẹ́ẹ̀ ṣàlàyé fún wa ẹgbẹ́ dúkìá tá a wá jù ni àwa tá a ní. sọ́wọ́n nígbà tí a máa bàjẹ́ wípé mọ́ọ́lí mọ́ọ́lí dúkìá mi ni ọkọ mi ni mo ní ilé mi ni mo kọ́ aṣọ mi ni mo ní bàtà mi ni mo ní àwọn pépà pépà tá a fọ́ léèyàn náà ni o pépà tí wọ́n yọ ní fìlà sí àtẹ̀yí bí èdè fìlà àwọn alápọ̀nlé ẹni wá sí kò sí àpọ̀nlé rẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ sákàdá yẹn ni ọ ẹni pé iná ìtọ́ òrùn bá máa ní ọba kó lọ́dọ̀ ọba kó tí yóò jóná lọ́wọ́ kan torí iná ìyẹn òun ọ̀mọ̀ pé pépà yẹn lọ́wọ́ ń àwọn pépà tá a pọ́n nìyẹn ọmọ nígbà wọn àgbà ìgbé báyìí èmi ní dúkìá mi ni èmi ní èmi ní. مالك من مالك إلا ما أتيت فأتميت ojúṣe ọlọ́run aṣọ yìí sí sí nǹkan tó jẹ́ dúkìá rẹ ní ìwé ọmọ ju ohun o ti jẹ tó lọ òun ni dúkìá rẹ oúnjẹ tó o jẹ ìyẹn ni pé owó tó lé jáde láì tó ìjọ ya ẹlọ́ba ni

فإن الله جميل يحب الجمال ọlọ́run rẹwà ó dẹ̀ nífẹ̀ẹ́ sí gbogbo nǹkan tó bá tí lọ wọ bàtà tí èso máa dún ẹtí bá bàtà yẹn wọ wọn wọ káàkiri ìgboro èyí tí jù wèrè wọn nìyẹn kọlọwọ yìí tí èso ní dún bí bàtà tó ṣe pé owó ẹni ga jù ọmọ ìdílé wa wọlé àjọ fún dúkìá mi ní dúkìá mi náà nígbà sọlá ní ti kò sí ohun tó dúkìá rẹ ju ohun tó ṣe pé o ti jẹ o ti jẹ tán lọ dúkìá rẹ nìyẹn bákan ní aṣọ bí o ti wọ̀ gbé òun ni dúkìá rẹ àbáwọn ìṣúgbà lọ kó dàbí ogun tó dúkìá rẹ ojú ìjọ wa ní ètò lọ tó ń retí pé ìdùn yìí yóò dùn jákà tí ń bọ̀ yóò dùn aṣọ mẹ́ta yìí sáà ọdún kọlá báyìí nǹkan kọ́ wọ̀ yẹn náà bàbá tó wá di jẹ́ ọdún tó àwọ̀ bàbá ti jẹ́ kejì ń tó wọ̀ láti ẹ̀mí ọdún jágà jẹ́ kan náà lọ́ máa parí ìmọ̀ ń wọ̀ yìí máa fi kí àwọn èèyàn káàkiri yìí ó ṣe tiẹ̀ o tẹnu ẹlẹ́ni ni bàbá àgbẹ̀ni kan ló lè jáṣẹ̀ bó bá jáṣẹ̀ bá káká aṣọ mẹ́ta wọn ni wọ́n fẹ́ràn tó wò sí wọ̀ ẹ sábà ń kóòrè sọ dúkìá rẹ̀ wò la sọ pé ṣe kó wọ̀ báyìí ó dẹ̀ ti gbó dúkìá rẹ̀ nìyẹn. dúkìá rẹ̀ gbọ̀ngàn òun ni sádákà tó ṣe tó ti buwọ́lù èyí tó yí tó kó lẹ̀ báyìí. kódà tí èèyàn fún wa ní ilẹ̀ ẹlẹ́kọ̀ọ́ sọ pé òun fẹ́ yẹ gàtá ọ̀dọ̀ sì fún ìyọ́ báyìí dúkìá dúkìá ni o dúkìá dúkìá ni o ṣùgbọ́n dúkìá tiẹ̀ gbẹ̀ngàn òun ni ìyá wọn tó fi sádákà báyìí.

ẹlọ́ba ń gbé òróró ìbẹ̀sẹ̀ yẹn fún fóun ẹ̀ máa rí nǹkan fi dáná tí wọ́n bá fi parí irúfẹ́ ilé ìgbọ̀ngàn ní dúkìá rẹ̀ wọ́n máa fi àgbà rẹ̀ ẹ̀wọ̀n tó bí o ti yàtọ̀ sí gbogbo eléyìí. sọ́wọ́ àmàlà gbogbo ń dáhùn ní ìfi ẹ̀rí wèrè ẹ̀rí wèrè ọ̀rá àhìbùn ọmọ alẹ́ ní o wọ́tá àríkò hòlù náà ìyẹn bẹ̀ sì máa sílẹ̀ fáwọn lóbìnrin òdòdó ti sọ pé wọlé nípa ta ní màálù ìhìn máa kọ́ dáná yọ̀dá náà sọ̀bù làánà sì ní làánà àkọ́tà náà. Ibẹ̀ fọmọ nìyẹn ní dúkìá rẹ̀ máa kọ́ dáná ní tó bá ti síwájú. yàdá àrùn ọwọ́ ẹ̀ otu ma ti mọ̀ ẹ mọ̀ pé ọ̀rẹ́ tọ́ rẹ làbá àti wíwí yàdá àrùn tí ọba ju tó ṣe kan mú ni ní yàrá afẹ́ fún yẹn fóònù yìí tó ṣe báyìí eléyìí ẹ̀jú déyàn ọmọ ó dà ìyẹn lè má lè gbogbo kámárà àwọn ọmọ ju méjì lọ ohun tí ń jẹ́ fi tọ́wọ́ ẹ̀ méjèèjì gbé fún èèyàn ọbẹ̀ tọrọ báwọn <laughs> kan yọjú lẹ́gbẹ̀ẹ́ náà rẹ táwọn ṣiṣẹ́ òun ni wọ́n ó fún lára wọn òjíṣẹ́ ọlọ́run bá wọlé nǹkan kan mú jáde ó ti táwọn yẹn ti bẹ̀rẹ̀ sí àwọn èèyàn bá lọ́wọ́ sí ní tẹ̀lé tí bàbá mi sọ láǹfà yìí pé mọ̀nsánmọ̀ fún ìsìláàmù fún mẹ́tàn àtàmẹ́tàn فله أجرها وأجر ما عمل بها إلى يوم القيامة ẹni ọba ẹni ọ̀nà kan ní islámù tó jẹ́ náà tó dáa ìyẹn ni pé islámù ti mú wá tẹ́lẹ̀ àwọn àbọ̀ oníbíjà ọ̀rọ̀ náà ń bi yẹn ẹni tó bá rin ọ̀nà tó da àtọ́ ní islam ọ̀nà tó wà ní islam tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láti jọ wá òun náà ní kápá yàn lọ́rẹ̀ ìyẹn rí ẹni tó tòṣì sábẹ̀ ó ti wà ní islam ẹni ọba kọ́kọ́ dìde fúyà láti ṣe súnmọ̀ yẹn irúfẹ́ ni àgbàlada gbogbo tó bá tún fọ́ọ̀lù ẹ̀ báyìí àwọn àtìgbàlada lábẹ́ nìkan òsì níbi ẹ̀ nìkan lọ́wọ́ bó ti gbájú pé ọ̀nà búburú tí lágbàdo ọ̀nà búburú lélẹ́yìn ẹni ọba wa dị rìn lọ́yọ́ táwọn yẹn bá ń fọ́lọ̀ báyìí ọrụ ọrụ ẹ̀sẹ̀ gbogbo tó tó ń báyìí ẹ̀sẹ̀ tó tẹ́lẹ̀ dẹ́nu àwa ara àwọn èèyàn alẹ́ gbé àpò ní rẹ̀ ọ̀pá onílé mi jẹ́ máa ti ọ̀rọ̀ yìí jáde ó rí ti ní ilé ìpínlẹ̀ ìparí ẹ̀rá yìí ṣáàjú ìṣèkà sí i ó sì ṣòro fún láti gbé tó ń ṣe ní bàbá yìí ó ti délẹ̀ ẹ̀bí fẹ́ bu olùsí yìí wà gbé ẹwà yìí lólé kò bẹ́ẹ̀ ó tún bí ètò olùsí yìí kí pé ká ọ̀rí kìíní ìdè yìí tààrí ẹ̀ tó bó ṣe fi máa tààrí àkùnrin tí fi dé rẹ̀ àwọn ìṣọ́láṣí sọ̀rọ̀ ńlá yìí. tó nípa bẹ́ẹ̀ irú tí yorùbá sì ní jáde kì í ṣe bí ti àwọn ó dẹ̀ sì máa lọ sí awé ọ̀tọ̀ àríkóyè lè náà sí ìrìn àfikún àwọn èèyàn àwọn èèyàn wọn ní ó dẹ̀ ní sí ọ̀lẹ́tọ̀ ló yọjú báwọn báwọn fámílì ẹ̀ bá láwọn fẹ́ fẹ́ sèkógún wọn lè ní ẹ orí kò dáhùn sí nìyẹn ẹgbẹ́ sì tuntun ni èmi lè ní òmùlé òkè ọmọ tó bá náà tẹ́hùn lọ́rùn fẹ́fẹ́ ní ẹ̀ka káìsì ni ẹ̀dá kò kí lọ́wọ́ àti kí na àfààní ilẹ̀ fọmọnìyàn nínú dúkìá rẹ̀ ohun tó fi ọwọ́ méjèèjì ẹ̀gbẹ́ fún èèyàn tó tó ń tú láàmà kẹsàn-án rẹ̀ kìí sì ń tó tọ́jú pamọ́ àwọn bá máa ń lọ sí jáde láyé ó tètè sáré máa ọrụ dị ni o máa rọrùn dúdú rírọrùn yẹ kó dáa wọ̀kú ọkú ni káwọn tó padà lọ pé gbùkọ̀ láwa ya. sẹ́ni ọgbọ bàbá mi fi lélẹ̀ ó fi kíní òun òtẹ́ pàmpà pẹ̀lú lẹ́yìn wọ́n kàn rántí ẹni tí ń sẹ́wọ́n kí ní kọ́ lásìkò yìí ẹgbẹ́ síyàwó níyàwó ń bẹ́ẹ̀ ń tó ẹgbẹ́ àtètè sí eléyìí náà. tó ń jẹ fọ́mọ nìyẹn ní dúkìá rẹ̀ ń tọ́wọ́ ẹ̀ méjèèjì tètè síwájú tó ti fi bùn yàn kó tó ti láàmà kùtà nà kì í ṣe èyí tó tọ́jú pamọ́ èyí tó tọ́jú pamọ́ yẹn tẹ́ni ẹlẹ́ni ni kì í ṣe tiẹ̀. nínú wọn fẹ́ imam ahmed látọ̀dá ní sọ̀sẹ́lẹ́m wọn là ní sọ̀sẹ́lẹ́m lọ pé ayé báwọn yẹn bí ìwé tí wọ́n wà mọ́ wà yìí tẹ́lẹ̀ ní ó fi ọwọ́ gbé báyìí tí wọ́n fi ń gbé kẹ̀kẹ́ kó jábọ́ ayé yìí náà ni o. ọ̀ ẹgbẹ́ náà ni ọ̀sẹ̀ àwọn ayé yẹn ilé ni fẹ́ni tí ọ̀bá nílé. ọ̀yà ayé sì lè jẹ́ dúkìá fẹ́ni tí ọ̀bá ní dúkìá sá. Sọ̀hámọ́lá Akílà làhú ayé yẹn lọ lèmi bẹ́ẹ̀ sì máa kó nǹkan jọ fún ìyẹn ní tó nílò ọ̀gá pé a sì máa lọ kó nǹkan jọ fáyé ìbáyé mi. ẹ̀fẹ́ ẹni tí ń sọ owó káàkiri báyìí wọ́n sì gbẹ̀mí ẹ̀ báyìí wọ́n sì kó owó nì lọ. òun ló kó jọ tí ó sì pèsè rẹ̀. àtúnyàn ní kò níwájú ọlọ́run tó wá fi bí láwọn àgbèrè sí. ẹ̀rẹ̀ sì ní sùn bí fún inú àwọn ń

wọ́n lọ tó tó fọmọ búlẹ̀ aláì dúkìá sì gbé tí bá ti ń lò lọ́nà tí ò dáa báyìí wọ́n dẹ̀ sì máa bá fún ìwọ́n lójú kó lẹ̀ tó ọ̀bá kó dúkìá yẹn lẹ̀ nítorí wọ́n máa fi ṣe ní lábúrú tó fi ṣe ìwọ́n ló kó jọ wá sì fún rẹ̀. ayé oúnjẹ olóbẹ́ni tí ò nílé dúkìá fẹ́ni tí ò ní dúkìá ayé yìí bẹ̀ lẹ́ni tó lè rẹ̀ ọ̀bá kó máa fún nǹkan fún. ọlọ́run tó rí ọba tó tún ṣe làákà ìdàgbà rí pé dúkìá tó kó jọ yẹn bọ́nà tó da báyìí á jẹ́ ìbálẹ́jọ́ dáadáa fóun tí bá dẹ̀ lò bọ́nà tó burú á jẹ́ ìbálẹ́jọ́ fóun ni ní dúkìá ṣe nǹkan tí wa o ohun tó lè máa dùn wá ní ni káwọn ẹ̀jẹ̀ àwọn ọ̀dọ́ ń wá látòkèrè lọ́hùn tí bùkátà wa bá ti dé wá pẹ̀lú ọmọ pẹ̀lú ìyàwó jíjẹ mímu rọrùn ká má kó pàǹtí sílé mọ́ lásán ká pàǹtí ni pépà olóòórùn tààpọ́nlé òṣèlú wa ní àwọn tó ń ní pépà ni wọn tọ́jú pé káàkiri ṣàpọ́nlé rẹ ni kéèyàn rúbọ kó rúbọ de ọlọ́fi sóríire ọlọ́fi àlùjọ náà ó tètè gbìyànjú wọn lọ fi kọ́ mọ́sálásí wọn ò kú ní sùkú ẹ̀rọ bá sí tẹ́lẹ̀ wọ́n sì kó ojú owó rẹ̀ lẹ̀ ní bàjẹ́ òṣìṣẹ́ sáré rẹ̀ sì kú ààrẹ wọ́n fẹ́ kọ́ kíláàsì òmìnira tí wọ́n lọ́ọ́ kọ́ wọ́n fẹ́ gbẹ́ bọ́ọ̀wọ́ lọ́ọ́ gbẹ orí ẹ̀rọ dáadáa ẹ̀dá ìlà ìsáàmù ibi táwọn ọmọ òkú ti máa lọ buwó ọlọ́kọ dáadọ̀ kan máa lọ

bẹ́ẹ̀ ọba àbàjẹ́ jù bẹ́ẹ̀ lọ tí wọ́n káwọn tí ń lọ gan ọ́nà ní ẹ̀gbọ́n lọ sọ ìdí orí ọbàjẹ́ dé wọ́n bá òun kọ́ òun owó pé òun ò ní pé rárá bí nǹkan wà ní tó lé ní láì bí bá tó yẹ kan sì ní ní kọ́tọ́tọ́ wa tún àwọn nǹkan rìbìtì làbàtà làbàtà ní ìtútù ń bẹ. ń gbólówó lágbádá nǹkan tí wọ́n kó sí pé gbèrè sí àwọn wà ń owó wọn wá kódà máa sí tó ń ní bí bí wọn. bá lọ ní bá ní tó bá dé àbújá

ẹ̀yin kò sí sàwọ́dí tó máa dáàbò já tó ń sàánú ẹ̀ àbàjáì àwọn èyí tó ń gbé kan lọ́nà lọ sára lọ́wọ́ ọ̀tún yìí pé pé kìkì dọ́ọ̀dà ayẹ́lò ni alájà kan ni adọ́rin sa àtọ́n kìlómítà méjì àwọn kan láti tún ní alájà méjì láti làwọn tí wọn ọ̀dà tó palẹ̀ wọn àtúbọ̀sẹ̀ bí èsì ẹni gbogbo àwọn eléyìí alákọ̀ọ́kan lásán làwọn jẹ́ ó wọn akọ̀ kìlìkìlì bí ilé adìẹ báyìí ọ̀dà kan náà ni títí ìsìnkú yìí mọ́tò sixteen nínú ilé ẹ̀kọ́ náà sọmọ pé èyí sí láwọn ọ̀dọ́ wa nígbà yìí àwọn adarí ọ ní ọkọ̀ tí àyà rẹ̀ balẹ̀ àmọ́jọ́ dájú lójú sálẹ́jà rẹ̀ ń jù ìyá ni wọ́n ń gbèdọ̀ ọmọ ọlọ́ọ̀dì kan ní ọ̀nà dùnú lẹ́yìn ní mo jẹ́ ẹ̀rí tí wọ́n pé kọ́ ọ̀dọ̀ mo ti fẹ́ gbàgbé wọ́n ní wọ́n pè Nàìjíríà báyìí àwọn náà ti jẹ́ ìdìbò àwọn ti bọ́ sórílẹ̀-èdè tó yàtọ̀ sí Nàìjíríà kò sí ibi tí wọ́n páàsì lọ́nà ń bẹ́ àtàwọn àyè pẹ̀lú ìyà mímú rárá báyìí táwọn èèyàn gbàdédé kú ní ìjọ̀nà wa rẹ̀ ọlọ́run lọ ọ̀nà wa ń sábà bí ikú àpọ̀lọpọ̀ àwọn èèyàn sọ́nà ìbàdà kílọ̀ kan pé wọ́n káàkiri ìwà àná ìwà kan yóò gbà bẹ̀rù òkú kó má jẹ kí ní ìmọ̀lẹ̀ tí káwọn má lọ fọ́ lójú ìdìbò jù bẹ́ẹ̀ náà lọ òní wọ́n kọ̀ǹtò wọ́n bá yà wọ́n gbé lọ wọ́n bá parẹ́ ìyá ni wọ́n gbé lọ tó nípa bẹ́ẹ̀ àwọn pàǹtí tí ń bẹ lọ́wọ́ àwọn tako jáde pépà ní mọ́mọ́dé nǹkan mọ́ra ká lọ fún fáwọn tó ní láwọn tálákà wọn ò ṣòro mọ́ ò ṣòro mọ́ rárá pàpàjùlọ àsìkò tá a wà yìí ẹ̀rí tí mò ń tẹnu mọ́ sí ọmọdé àti ọdẹ nígbà ó sì dá mi lójú pé ń tọ́ bá tọrọ lásìkò yìí à ládàá rẹ̀ ọ̀jẹ̀ nítorí pé àsìkò tá a wà yìí lẹ́yìn ìpowó wọn tá bá tún aróówó ọ̀hún kò tó ra gan ọjà àdánwò méjì tọpapọ̀ lẹ́ẹ̀kan náà èyí bẹ́ẹ̀ wá sí nàìjíríà nìkan ní sọ̀rọ̀ ìyẹn fún gbogbo ayé ní báyìí nìkan bàbá kan ìpàrọ̀ lóko ní sọ pé ọ̀rọ̀ wo òde ṣe ìgbẹ̀ni bẹ́ẹ̀ máa ń ṣe tòfin gómìnà àtàrẹ ẹ̀ mọ ohun tí ń ṣe yín ẹ̀ sọ̀rọ̀ pé kí wọn èyí bẹ́ẹ̀ ń ṣe pé lè tó ń jà ọ̀ àwọn sọ́dọ̀ pé ilé lé pé lè tó ń lọ òun ò lè fún ọ torí pé wọn fún ọ màrí sáàrì jẹ oṣù náà ló fún ọ àwọn eléyìí wọn bá mú tí pọ́ọ̀pù tuntun láti ibi òní pa tí ì sí sí tí èso eléyìí tó mú yẹn lọ́wọ́ aláwọ̀ mú létí ìta ṣe tó gbogbo ọ̀sẹ̀ ẹ̀tọ́ ní ń gbé káàkiri ẹ̀dọ̀ tó ṣe oníkòrí dá fún ọ̀wọ́ gan yóò lè ṣe èrè padà sọ́dọ̀ tó ọgbẹ́gbà kan máa wọ̀n wọ́n ládùúà tó ọlọ́run jẹ́ ẹ̀dá ìfẹ́ rẹ̀ tó ní gbé wà lẹ́nu wọn yí wọn mọ dáadáa ṣe. tó nípa bẹ́ẹ̀ káṣí ìṣẹ́ni tó ní làákàyè gbogbo pàǹtí tó ń bẹ lọ́wọ́ akáko jáde tó bí pépà mi jẹ́lẹ̀ tó ń pè lówó akáko jáde kálọ̀ pin fáwọn tó ní ìdí ẹ̀ tó bí àwọn tálákà ẹlòmíì nìyí wàláyé olójóbìnrin náà tó ti ní ìdí jùlọ báàbò rí ọdún ní ń bọ̀ yìí. wọn fi sọ̀rọ̀ àgbẹ̀ nípa lọ́wájú ìbáàbò ọ̀yà lọ́dọ̀ oṣù rẹ̀ máa lọ jẹ́ ọ̀yà tí ọba mọ̀ ọ̀yà sábà ní bó sọ mọ́ra wọn ẹ̀yẹ kọ́ sọ àti wá débẹ̀ báyìí pé àlèfìláàfù báyọ̀dọ̀ mọ̀jú ilẹ̀ ẹ̀lì pẹ̀lú lẹ́nu alẹ́lùbáwọ̀nyí rọ̀bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tí mo dé tí yẹn ti máa wá sí ìyàpá ẹni ó ń jẹ́ ìtọ́ka lórí àbòsí àti ìtumọ̀ ọlọ́run bá wá ń jẹ́ ayé náà áyà tàbí áyà igba àti mẹ́tàlá ألم كان الناس أمة واحدة فبعث الله النبيين مبشرين ومنذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه وما اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءتهم البينات بقيا بينهم فهدى الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه والله يهدي من يشاء إلى صراط مستقيم ọlọ́run ní sọ rí àwọn èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó mọ́ta ń wà fún ìgbà ìjọ kan tó pé ní wọ́n ẹ̀rí ibùdó jẹ̀rẹ̀ lè sọ́ọ́ bá rí látọ̀dọ̀ Abdullahi bin Abbas radiyallahu ta'ala anhuma wọ́n ní sẹ́rí láàrin ànábì Nuhu sí Adam alayhi salatu wa salam amari ten century ọgọ́rùn-ún mẹ́wàá òun la máa rí ọdún láàrin nàbí ìlànà náà alayhi salatu wa salam àti Adam gbogbo àwọn èèyàn wọ́n wà lórí sẹ̀ríà ìlànà òtítọ́

wọ́n bá bẹ̀rẹ̀ yàtọ̀ ẹnu ọlọ́run wá gbé àwọn ìnáwó ọlọ́run ọba dìde mo bá ń ṣeré wọ́n mọ̀ ń bèrè táwọn ọba yẹn tí wọ́n jẹ́ olùtùnú títí ẹni tó bá sì tún wà lórí ìlànà òtítọ́ yẹn bá kú lórí ìlànà òdodo yẹn wọ́n báwọn yẹn ṣe rí tẹ́lẹ̀ nìyẹn orí ìlànà òtítọ́ ni gbogbo wọn wà fojú di ẹgbẹ̀rún ọdún ẹ̀rí wọn ní bó ṣe wà nínú ìṣẹ̀rọ Abdullahi nìyẹn ó ṣe ká ní wọn táwọn àdàlẹ́ sínú òun ní ṣe gbọ́ mẹ́bí ṣe nìyẹn ó ṣe àwọn èèyàn tẹ́lẹ̀ ìjọ kan fàṣálà fún wọn bá bẹ̀rẹ̀ yàtọ̀ ẹnu wọ́n ní fẹ́ rí ọ̀rọ̀ yìí alhakim lọ́gbà wa nínú sẹ́dúràkù rẹ̀ ó ní àti àti wọn ọ̀fà yọ nínú wọn. ti gbàgbé àbújá fún ọ̀rọ̀ọ́jú látọ̀dọ̀ àbúlá àríyá látọ̀dọ̀ káàpù wípé wọn ti máa ka kéwìn yẹn nínú wọn áwùjọ wọ́n ní kíkọ́ àwọn mẹ́sàn ọmọta wàhídàtà kàṣálàfún bàbá àtàláwọ̀ mẹ́rin yìí nà wọ́n wá ìṣòro nà wọ́n ń bẹ̀rẹ̀. wípé àwọn èèyàn ìjọ kan ṣoṣo ni wọ́n ìtumọ̀ ní wípé wọ́n wà lórí ìlànà òtítọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó di di sẹ́ńtúrì mẹ́wàá kàṣálàfún wọn bá yàtọ̀ ẹnu. lọ́lọ́run bá ṣe bẹ́ẹ̀ wọ́n bá gbé àwọn ànẹ́bì dìde pé káwọn ànẹ́bì yẹn tí wọ́n máa jẹ́ wọ́n bá ṣe rí olùtùnú wípé àníṣe ẹni tó bá wà lórí òdodo yẹn á rí tẹ̀ ẹni tó bá yẹ kó lórí òdodo yẹn á rí yà sọ́yìnbọn ó ní ó ní ó fún wa ọ̀rọ̀ ọlọ́run ọba yẹn ìyẹn ni wípé àwọn èèyàn wọ́n wà lórí àlẹ́ hódà jàmíà gbogbo àwọn èèyàn wà lórí ìmọ̀nà lọ́hùn nàbí yìí náà ọlọ́run wá gbé àwọn dìde nígbà tí wọ́n sì ya tẹnu kọ̀sánà awọ́là máa ìṣàmú awọ́là ìṣàmú àkọ́kọ́ ń bá náà àmẹ́bí Nuhu alayhi salatu wa salam wọn là fọ́kọ́ àmẹ́bí ọlọ́run wọn gbèdì dé lórí pé fún kálẹ̀sì má gbàgbé pé ìyàtọ̀ tí ń bẹ láàrin ànàbí ìwọ́n rọ̀tò rẹ̀ òun ni ká ànàbí iṣẹ́ tó bá òun ló ń fi jẹ́ òun ló ń pè lánàbí. ṣùgbọ́n àrọ̀sọ́lò ìyẹn ni ẹni tó tún mú sẹ́tì tó wá gbogbo láti àwọ̀lẹ̀ rọ̀sọ́lò àkọ́kọ́ ìrìnsẹ̀ ọlọ́run ọba tó rí rẹ̀ ní ànàbí Nuhu alayhi salatu wa salam bíkọ́ tàwíìdì làwọn èèyàn wà lórí ẹ̀sẹ̀ ní àlùjọ rọ̀tún kò sáàyè padà ń níbi ọjọ́ tí ń bá táwọn èèyàn bà dára ìmọ̀ọ́nù wọn yìí kíkú fún ọlọ́run wá gbà mọ̀dé lóhùn dìde ló fi jáde òun ní àwálò tó ní òun lọ́sẹ̀ mú ìtìlẹ̀tìlẹ̀ wa títí ẹbọ bò ọlọ́run ìṣẹ́ inú ẹ̀ máa fi nǹkan ní ìṣẹ́jọ́ inú ìbẹ̀rẹ̀ ọmọ tuntun wa ló fi jẹ́ rọ̀tún ẹ̀rí agbọ̀nrẹ̀jáde wa sọ ọdún buwá látọ̀dọ̀ àbí rẹ̀ ó ní fàhádà lọ́rùn lẹ́bi na ámànú lè máa sálà fún fíìhì nínú ilẹ̀ hàpù. ó ní sáré mẹ́fọ́ mọ́tàn aláwọ̀ èèyàn ìjọ kan ni wọ́n tẹ́lẹ̀ tó wà lórí ìmọ̀nà lápapọ̀.

kí wọ́n lè máa fi sí àwọn ẹ̀ka ìmọ́bí ọlọ́run lè máa fi ṣèdájọ́ láàrin àwọn èèyàn nípa ohun báwọn èèyàn ń ṣe ìyàtọ̀ ẹnu níbẹ̀. ọlọ́wọ́ ní àwọn ọ̀sẹ̀ ọ̀wá ṣèyàtọ̀ ẹnu nínú ìmọ̀ tí ń bẹ ìyẹn ìmọ̀ tàwọn ìdè yẹn. àyàfi àwọn ẹni tí wọ́n fún nímọ̀ yẹn wọ́n ṣe ìyàtọ̀ ẹni tí wọ́n ṣe lẹ́yìn ìgbà tí àlàyé ti wá dé bá wọn wọ́n wá ṣe ẹni wọn báyìí hàn án ní àbòsí láàrin wọn. nígbà táwọn tí wọ́n bẹ̀rẹ̀ yàtọ̀ ọlọ́run bá wá fi ẹ̀lẹ̀ mọ àwọn onígbàgbọ́ òdodo nípa ohun tí àwọn ọ̀tọ̀hún ń ṣèyàtọ̀ nílé lórí nínú òtítọ́ pẹ̀lú ẹ̀ǹdà ọlọ́run afáwọn ọ̀gọ̀rọ̀ zeus látọ̀dà ní ìhọ́rọ̀ wọn là mẹ́rin sọ̀tẹ́ lágbọ́dá yìí pé wọ́n ní sẹ́ra wà lè ó mà mẹ́rin yìí nínú oríire tá a ṣe tán nìyẹn o àwa ni a tẹ́yìn dé àwa sì kọ́kọ́ ẹ̀rí tọ́rọ̀ di méjì.

ọ̀sẹ̀ ìjájú káwọn ọ̀tọ̀hún ní àwọn Júù àtàwọn kan ní tí ń sákẹ́ àwọn yẹn wọ́n fún wọn tíra ṣáájú tiwa ń tòótọ́ wọ́n sì sáwọn tíra ní dáàbì yìí ọlọ́run bá wá pẹ̀lú ọjọ́ báwọn wá ń fi ìyàtọ̀ ẹni pé àbújọ́ yẹn ni àbí ìṣèjọ́ yẹn ọlọ́run wá fọ́ ọjọ́ onímọ̀ wa òun lọ́jọ́ jímọ̀. gbogbo àwọn èèyàn àwọn ọjọ́ máa ní lẹ́yìn èyí tó mú èyí tó mú àwọn lórí ọlọ́run wá fọ́ la ní ọjọ́ gbígbà àdúrà ni. ọwọ́ bí wọ́n padà fún lọ́wọ́ tọ́jú ọjọ́ tó lọ́lá jùlọ àwọn yẹ̀wúdí àwọn amú ọjọ́ ọ̀la sátọ̀dé àwọn nàìjíríà tí ń sáfẹ́ àwọn ọmọdé sẹ́ńdẹ̀ sẹ́ńdẹ̀ ìwúlẹ̀ tí lọ́ọ́ bá wọn dùn yìí àwọn òkòlù mùsùlùmí náà tí lọ́ọ́ bá wọn dùn òkòlù afọ́fùgbé ni tí wọn fẹ́ mú ní àbàtà táwọn sọ̀sọ́lá tí ní àbàtà rẹ̀ wọn fẹ́ mú bẹ́ẹ̀ jẹ́ ní o ó ti ṣe ọlọ́run ti dán tó máa wá retí wa.

àwọn aṣọ ògbó ládálẹ̀ subhanallah abájúlọ ọba ajá wọ́ọ̀dì mọ́ sí òkú ẹran la ilaha illallah alọ́ ọba ọba mọ́ sí òkú ẹran ọjọ́ sunday tí èmi kókó abájúlọ àwọn dì í wọ́n bá láwọn ṣe àṣàláàtì lọ sí síbẹ̀ ó ti pé gbogbo mọ́sálásí àdúgbò wọn ìjà gbádùn náà. àpariwo burúkú yìí gbogbo elu mo fi sọ pé ìwọ tó bá tíyàwó ẹ lẹ́ẹ̀tọ́ ń lọ ìra nínú ń fúnyàwó ẹ̀ sí o yóò bọ̀ tẹ̀sẹ̀tẹ̀sẹ̀ ni kò lè bọ̀ tìládá tìládá abadjan jùmọ̀ lánú àwọn ni wọ́n ní sunday ni àwọn tí ń sápẹ́ jùmọ̀ yẹn lọ́la àwọn ẹ̀sìn fẹ́ gẹ̀ẹ́sì iná wọn gẹ̀ẹ́sì wọn á padà tẹ̀lé wa àwọn báyìí àwọn kan ní àbí àwọn ẹbí ń dájọ́ àwọn ndị jẹ́ sunday jímọ̀ wọn ti wà jù jímọ̀ tó yẹ pé wákàtí kan tọ́lọ́run bá fún yàn ṣe ń bẹ̀ bọ́ bá bẹ lọ́run báyìí yóò rí bẹ́ẹ̀ yẹn bá sọ àwọn olùmọ́dọ̀ jẹ́ wáyé ìgbà tí máa ń bọ́ sí jù ogójì lọ́wọ́ lórí ẹ̀ ọ̀rọ̀ ogójì lọ́wọ́ tó jùmọ̀ àwọn làwọn ti ní iye làwọn ń bá bá làbàlá sí ilé ìlú mọ́ tó wá bẹ̀rẹ̀ jákujàku tó àárọ̀ jùmọ̀ ní oṣù wáṣẹ rádaràdá tó ẹ̀sí ilé ìlú ohun sáfà láti tó ń jẹ ilé làwọn èèyàn ni wọn ò kákojọ wà ń ṣe wá sí kan títí tá a fi kó wá ní àdéṣe àmì ìlú tí ọjọ́ bí ipa àkójọba ìfọgbọ́dọ̀ wáyé rárá ní àárọ̀ ọjọ́ ìjùmọ̀ àdéhùn ọdọ̀ bí dáradà fásán tó gbé pálapàla pé àti kówó mi lásàtì ní pé obìnrin máa ń gbọ́n púpọ̀ jù láti wọn ká dára pé fojú sí fún ọmọ rẹ ló máa tú tòbí rẹ̀ tó máa kówó jáde tó ní ẹ̀fà la wà á fà á wà á dáhùn àdáhùn burúkú yẹn á kàn wa mo gbọ́dọ̀ wàláyé àgọ̀lé ní àti ọrụ rẹ̀ ọ̀ fọlọ́wọ́n bá àlùkò a. ìṣá. tó nípa bẹ́ẹ̀ wọ́n bá ń sì wá pẹ̀lú sí jímọ̀ wọn wá sí ọlọ́run wá màwá àwọn mẹ́ta ọwọ́ ẹ̀yìn mùsùlùmí ti bá àwọn àwọn tí ń sẹ́ndé sẹ́ndé tẹ̀ jù yẹn tẹ̀lẹ̀ bá àti tẹ̀lẹ̀ àwọn obìnrin ní ha àyàlá lẹ́yìn kan sọ̀sọ́ fọ́sọ ilé asọ̀sọ́ lọ síbẹ̀ lẹ́yìn náà ti mọ̀ pé ibú wọn lọ sí bẹ̀rẹ̀ ni asọ̀sọ́ lọ síbẹ̀ àwa lọ àwa alọ kọjú dọkọ lọkọ náà wọn àyè àyàlá ìlà ìlà ohun dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ bẹ́ẹ̀ ìfọ̀sọ̀ bí ẹ̀ gbé ẹgbẹ́ orí

torí kò sùn pẹ̀lú rẹ̀ kò ṣe lọ́kọláya pẹ̀lú ẹ̀ báyìí áà dáadáa ńlá sábàtà kódà bó rẹ̀ ṣe inú yẹn lọ́wọ́ ọwọ́ gbogbo àwọn jákujàku yìí wọ́n mọ̀ sí wọn sọ bẹ́ẹ̀ pé bá ti gbèrú wèrè mọ́ wèrè ó kó jálẹ̀ gbogbo adúlọ̀ àwọn bá wa ń kàlẹ̀ yìí bá ti gbèrú àwọn wèrè mọ́ wọn àwọn ìwà wá fún jíjọ́ sọ́dọ̀ wá ti lọ pé àkàrà tó tọ̀dọ̀ fún wa ìjọ tó ń mọ́tàlájú tó ń ìdàrẹ́ ni wá ni ìjọ pàrà mi tì àkàrà tó wá sọ láti ìgbọ̀rọ̀ nínú ìwà ni wọ́n fẹ́ kọ́kọ́ ń jẹjú wà tó ọ̀bá mọ̀ ọkọ lọ́kọ wà tó gbé ra sàtàlájú nílé sàtàlájú sí mẹ́ pẹ̀lú rẹ̀ bí ọ̀bá mọ̀ sàtàlájú rẹ̀ ní ọkọ̀ òfin lé lẹ́nu kọ́mọ̀ ọ̀sẹ̀ dáadáa ìwà nílé yìí ọlọ́run fọ́ ni ọ̀nà wa àwọn dẹ̀ ní ikọ̀ ẹ̀kú àwọn kófà àwọn sátọ̀dẹ̀ àwọn ojú omi sunday àwọn ọ̀ọ̀kọ̀rìjẹ́ ìkọ̀rìjẹ́ àwọn yẹgbẹ́rẹ́ àwọn ojú wọn ibùdó wọn hàn látọ̀dọ̀ abdulrahman bin sọ ibùdó aslam àmì àbí àwọn fi kọ́wé ju gbogbo àbájá bílẹ̀ ẹjọ́ àti lọ́sọ̀rọ̀ àwọn náà ti bá bílẹ̀ ní àwọn àti ti tiẹ̀ sọ ẹlòmínú ẹbí ń gbèrò pé ẹ̀wọ́ ọkọ̀ bọ́lá tó ń bá yíyá òun ó fi àṣà láti lọ́lẹ̀ aláìrí ìrora mi ni wọ́n fi lọ́lẹ̀ ọ kò sí ẹni ọlọ́run ọba ń bẹ̀ ọ ọ tó fi ilé ìkéwú lọ́lẹ̀ fi ilé ìkéwú lọ́lẹ̀ ó sọ fún mi ilé ìkéwú tèmi tí wọ́n bá máa dé àbí máa ṣe wọ̀ fẹ́ o ẹni ọba lè ṣe ẹja ọjà gbọ́ ẹ máa ṣe owó ìyẹn gbájú máa dábàá

tọ́wọ́ àfáàfáà ní táìmù ní àgbowó ẹni tí ń pò pé alif ẹ̀kọ́ tó rí ìpè kan thirty minutes ni alif yẹn alif nígbà kò ní tó àti à tó bá dúró wàhálà tó ìgbé yẹn tó bí agbájá bí ọlọ́run máa ń kíkà lórí wàhálà àbá lórí ogó ẹ̀yìn náà àwọn èèyàn wa mọ́ táwọn àfáà ni wọ́n ń fi ọgbọ́n ọ̀gbẹ́ni mi ọ̀fẹ́ gbọ́dọ̀ ẹgbẹ́ ńlọ wọn parí ẹ̀sìn yọ ọjà sówó ní káàdì máa bá tèmi lọ máa bá tèmi lọ. Ibn Wahab látọ̀dọ̀ Abdulrahman bin Zayd bin Aslam àni àbí níbi ọ̀rọ̀ ọlọ́gbẹ́ ní fàádà lọ́rùn nàbí nà áná ní òye máa fi kàlà fún fún ìlú ní nà láhàkì ní èmi. Ọlọ́run bá wá sí àwọn onígbàgbọ́ òdodo ó fi rọ́mọ́nà. nípa ohun tí àwọn tí wọ́n jẹ́ bàtà sáájú àwọn kan fún nísìrà tó ń pèyà sọ mi lélórí nínú òtítọ́ ọlọ́run fún àwọn onígbàgbọ́ òdodo mọ̀nà pẹ̀lú ẹ̀ńdá rẹ̀ wọ́n ní kí náà fún ẹnu nípa ọjọ́ àwọn ẹ̀rí bá mú sátọ̀dé àwọn kan ní wọ́n mú jọ Sunday ọlọ́run wá ìjà nẹ́bì mọ̀nà Akọkọ nìyẹn ìyàtọ̀ ẹnu ń ọlọ́run wa fà wá nípa ọjọ́ pé òun lọ́lọ́lá ẹ̀rí kálukú ti lọ ọ̀lọ́lá àwọn méjèèjì ti pé ọ̀lọ́lá mú wọ́n ti fún mọ́wọ́ ọlọ́run wa àwọn onígbàgbọ́ omi wọ́n sì yàtọ̀ àwọn ni wọ́n bá tún sì yà pẹ̀lú wẹ́dà bàbá fẹ́ lè jẹ́sì níbo la máa àwọn kan yóò ní ibi tó ń yọ làwọn máa dojú àwọn èyí tí wọ́n ń sápẹ́ yẹn wọ́n máa ń parí sí yẹn létí tí wọ́n àwọn jù àwọn bá àwọn ọlọ́run wá ọmọ ìjọ ẹ̀yìn ìṣàlá a èrò èrò ń bẹ lọ́dọ̀ ju wọn náà ní ọmọ bí wọ́n sí ń bẹ nínú wọn ẹni tí ń rìn sí ìlàsán tí òbí forí kalẹ̀ tí ń sọ̀rọ̀ oúnjẹ náà ń bẹ nínú wọn ẹni tí ó forí kalẹ̀ tí òbí rìn sí ń bẹ nínú wọn ẹni tí ọmọ àti lọ́wọ́ yóò máa sọ̀rọ̀ báwọn ọlọ́run wá fi ẹ̀nà ọmọ ìjọ ànábì sọlọ́lọ́ àṣọlá ó fòdodo bọ̀ wá fún hàn lẹ́yìn ọba bẹ́ẹ̀ kí ni yóò dùn ńbẹ yóò rùkú ńbẹ yóò forí kẹlẹ̀ ńbẹ kò ní bá yẹn sọ̀rọ̀ ńbẹ kàṣíbíhì ni wọ́n máa ṣe ńbẹ kùránì ni wọ́n máa kà ńbẹ. ẹ̀rí ọdún mélòó ọdún mẹ́ta wọ́n tún ṣèyàtọ̀ ní nípa ààwẹ̀ bí wọ́n ti ń gbà yẹn ìbá ti sọ fún wa níbi ọ̀rọ̀ ọlọ́run bọ́lá rẹ̀ ayé lẹ́bìnrin àwọn ọmọ kutiba alaykum as-siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun. Thank ọlọ́run náà ní nígbàgbé ìdodo àṣàrò lọ́wọ́ èèyàn fún gba ní ọ̀rọ̀ táwọn tó ṣáájú oyún aṣọ fún wa wípé ẹni tí ìṣúná bá ti bọ́ fún báyìí ìpàdé tún dọ̀la nìyẹn ẹ̀gbọ́n mi ọmọ pàtó sọ ọyọ kó sí mi rọ̀ lẹ́yìn gbọ́run tó gbé lẹ́nu yẹn pẹ̀lú ògùn ọlọ́run ìpàdé tún di nìyẹn wọ́n tún di ìrọ̀lẹ́ ọ̀la nìyẹn báwọn tó ń gbá ẹ̀sìn ọ̀nìyàn kọ́lọ́run tó ń ṣèbẹ̀sùn fáwọn àti àwa láǹfààní bóun bá ti wọ̀ á dẹ̀ jẹun yẹn títí tí o tó máa fi yọ báyìí ti ló ń wọ́ àti wọ́n máa jẹun láti ìgbà yẹn yọ. ẹ̀rì ìgbẹ́ inú wọn gbé gbé ló fa káàkiri ọ̀sán gbá rẹ̀ ẹlòmíì ààrẹ rẹ̀ tí wọ́n ti ń rẹ̀ wọn kò ní gbà wọn jẹ kan kí ẹlẹ́gbẹ́ lọ ní òun funfun òun dúró tútù tútù fún rẹ̀ fa wàrà tó gbára rẹ̀ wà rí fẹ́lẹ́fẹ́lẹ́ bá ní tó rí wọ́n wà jọ̀la torí ẹ̀ náà gbé àtàwọn oníbẹ̀. gbọ́dọ̀ jẹ́ nǹkan ní ọ̀wá rí fáwọn rẹ̀ bá wọn gbà ọlọ́wọ́ afọ̀nà mọ ìjà mẹ́bì ọ̀nà òtítọ́ títí gbogbo máa máa jẹ tó bá ti dùn sílẹ̀. ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ wàrà ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ó wọ́n tún pè ya pẹ̀lú sí Ibrahim alayhi salatu wa salam àwọn ojú bá dé gan ní ọ̀ sọ́ra nẹ́bí Ibrahim yẹn yìí ni o àwọn kan ní ó ti ń sákọ́ ní kí ni kan ní ó là nẹ́bí Ibrahim ọlọ́run wá ní ẹ olóògbélẹ̀ méjèèjì ẹ̀gbá ìgbàmẹ́bí Ibrahim ni tó dá ẹni tó dódódó náà sì mùsùlùmí ni ẹ̀rí wọ́n tún sì yàtọ̀ ẹni ọdúnmọ́lẹ̀ ọdúnmọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà wọ́n tún sì yàtọ̀ ẹni nípa nẹ́bí ẹ̀yìnsá àléyìn sọlájú ọ̀sọ̀lám àwọn yẹ̀wò nípa nẹ́bí ẹ̀yìnsá wọn pè mí lọ wọn máa máa sẹ́wọ́ ni fún màláyà wọn bá sẹ́wọ́ ni Maryam àléyìn sọlám ẹ̀yìn kọ́dẹ̀sì lóyún ẹ̀ ní mọ́ni àmọ́ àwọn ọmọdé wọn ní ìdìbò wọn lóyún kò sí ń pè fún oúnjẹ ní o ìyẹn ní àmì mọ́bò ṣàgbèrè oúnjẹ ní o bọ́ọ̀ ló ṣe jẹ́ kò sí nǹkan kan kọ̀ọ̀kan nìkan kan alágbèrè lélẹ̀ wọ́n wí sí wọ́n wí sí ìsí Maryam alayha salam pàṣẹwò ni àwọn ọkùnrin yóò dójú àwọn ọlọ́gbọ́n oh, ọmọ tó bí ìgbọ̀n ọlọ́run jẹ́ ni ọlọ́run ni

ọlọ́run fàhàdà lọ́wọ́ lẹ́bí ọrụ àmúnà ní mọ́sálà fún fi ìlú ní àṣírí inú. ọlọ́run bá wọ́n fi ẹ̀yẹ̀ mọ́ onígbàgbọ́ òdodo nípa ohun tí wọ́n ń ṣèyàtọ̀ níbẹ̀ ó fò òdodo rẹ̀ òdodo rẹ̀ náà pẹ̀lú ẹ̀ǹdà ọlọ́run ọba ó fi mọ̀ wọ́n. والله يهدي من يشاء إلى صراط مستقيم sọ́lọ́lá àwọn ọba àwọn afọ̀lẹ́mẹ́ tó bá wo ní ẹ̀dá rẹ̀ afọ̀nà tó dó déédéé àfihàn sọ́lọ́lá ọba ló ní ìdájọ́ òun ló ní ẹ̀rí tó dó góńgó sínú sọ́yìn Bukhari àti Muslim látọ̀dọ̀ yàrá Aisha wọ́n lè jíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam tó bá dìde lóru tí ń kírun adé àti máa ń ṣèkan nìyí káwọn ní ọlọ́run hajj àyè. jìbìrọ̀ ìlà ní bẹ́ńbẹ́. wọ́n ní àwọn ìṣẹ̀lá máa ń yẹn pé ìwọ ọlọ́run tó dájú jìrọ̀ ìlú àti mikael àti israfil ọ́ tó gbogbo ọ̀nà lọ́dọ̀ bá gbogbo sánmà àti ilẹ̀ ìwọ ló sì mọ gbogbo ohun tó pamọ́ àti ohun tó hàn. ìwọ ló sì máa ṣèdájọ́ láàrin àwọn orísun rẹ nípa ohun tó ń ṣèyàtọ̀ ẹni lé lórí. ìdílé mi máa kí nípa fún mi.

fi hàn wá o. tí hàn wá lódodo rẹ̀ ni o ọlọ́run ní ojú ọlọ́run hàn wá lódodo láti lè tẹ̀lé òdodo rẹ̀. kò wá sí ìbàjẹ́ hàn wá ní ìbàjẹ́ wá tẹ́ ọlọ́run mmadụ jẹ́ ó dàrú mọ́ o táwọn ní àbódodo ni àdúrà ni táwọn àti sùnà má jẹ́ ó dàrú o. torí wá sí ní aṣáájú tó ń